tó jẹ́ dàlí mọ́ ni o kí ni tó jẹ́ dàlí. bébì ó e-, ṣe gbọ́ èmi bébì tẹ́dí bẹ́ẹ̀ tó ń gbé àbí kò sí wàhálà tó bá jẹ́ mi dàlí àti bébì náà wọ́n lé bébì àti dàlí. káàdì ó gbá mi lórí ó gbá mi lójú ó dà bí àjọ lórí ìbùkún pàpàpàpọ̀ yẹn láti bá tí mo ti fẹ́ ọ̀rọ̀ ẹ̀ bá gbọ́ sókè lù mí nítorí ọ̀rọ̀ ìbùkún yẹn ó dà bí àjẹ́. ṣé bàbá náà ń jọ ẹni tó bá jẹ́ pé á máa wà lọ́wọ́ mi ni tí bá gbà mọ́ ẹ ní orí orí ẹ̀yẹn máa dàlù ni ó gbọ́ orí ẹ̀ máa dàlù wọnú ni ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn atójú atóorun gbogbo ẹ̀ wọnú ọpọlọ ẹ̀ lórí ẹ̀ ti dàlù. ó ti yé mi mo ṣe ipò ti ṣẹ̀fọ́ fún wa ni wọ́n ti pọ́ kíní mọ́ oúnjẹ fún wa. wọ́n ní kankan ló ṣètò mi o ukú obi wà nù ẹ̀ o. kò sí wàhálà. ó dà pé mo kú ọbí náà fi sílé ah, àbínú àpọ̀n mo pa burúkú ni ó wà nù ẹ̀kẹ́ mi. kò sí wàhálà